everybody ló hustle lọ hustle ni everybody dey hustle left and right different jobs different thing education okay everybody dey hustle àbọ̀rọ̀ mi yẹ nísìnyí. lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni information wa very very important ẹ̀dọ́ bá ti need the right information akọ́ máa sọnù ni ìyàlájọ́ ń sọ fáwọn èèyàn wa pé ẹ máa ká gọ́ra wa rárá tá a bá ti gọ́ra wa pẹ̀lú bí à ń sọ pé nàìjíríà máa ṣiṣẹ́ yẹn à ń tanra wa bí ẹ̀ṣọ́ oníwòlémọ̀ ni aláì. Mukembe means good. We're heading out again as usual. Uh, heading out again. She trained in Lagos State and she was in work. She was in operation. I wish you were in the process. Huh? Ah. London, London, London, London. the world is a very beautiful place you know Africa not about beautiful but what it what it what it collapse Africa àwọn European ti collapse Africa ti dá wàhálà sílẹ̀ wàhálà tó dá sílẹ̀ ní hundred and eight years ago òun la ṣe ń face títí di wákàtí mú kí bàbá Kúnlé Ṣítà wàhálà tí òyìnbó dá sílẹ̀ sí wa lọ́rùn òun la ṣe ń face títí di wákàtí unbelievable you know àìtí ìrojú tu wàhálà yẹn látijọ́ wàhálà tó dá sílẹ̀ wàhálà yẹn ló ń lọ níwájú yìí never ending dẹ̀ ni wọ́n ti control border wa ẹni tó bá dẹ̀ ní border ló ní ló ní location so our borders have been have been changed and that literally changed our own identity. identity as well because wọ́n bá to change border what to change identity wa wọ́n about to change border mọ́ wa What to change identity náà nìyẹn it was a very very sad situation very sad very very sad. Hmm. because the more tó bá yẹ control border wa control resources One here. ẹ̀ńdó wàá dẹ̀ ti control resources ẹ̀ ẹlòmíì ló máa bá control Mr Ṣẹ́gun Yovo mo kí n jàre àbọ̀rọ̀ mi yẹn nísìn kí ló rò pé UK ṣe protect border tiwọn pẹ̀lú immigration wọ́n fẹ́ kí ẹni tó ní láàkárí ẹni tó ní tó ní value let me put it that way they want people to come here but what fẹ́ ẹni tó máa tó máa to máa fi tó máa add the value sínú system ìyẹn ni wọ́n ṣe make it very difficult ọlákúnlé mo kí mr michael mo kí because uk kò fẹ́ kẹ́ anybody máa wá síbí báyìí wọ́n fẹ́ àwọn tó máa add the value and anything tí wọ́n bá ń ṣe tó bá ti add the value mọ́ is a waste of time àwọn ò ṣe ṣí bọ́dà tiwọn sílẹ̀ bí nàìjíríà ṣe ṣí bọ́dà tiẹ̀ sílẹ̀ uk ò ṣe ṣí bọ́dà wọn sílẹ̀ kí gbogbo arọ wọlé wọ́n close bọ́dà wọn nínà ìyẹn ló ṣe kúrò lára eu wọ́n vote wọ́n dẹ̀ náà wọ́n ṣe European Union mọ́ àwọn ò fẹ́ membership wọn mọ́ but kò mí pé wọ́n ní ní relationship tá a bá drop out kúrò nínú Nàìjíríà a ní relationship pẹ̀lú àwọn neighbors wa you know ẹlòmíì nísìn tó máa fi kú ò ní lọ sí south east kí ló fẹ́ lọ ṣe níbẹ̀ tó bá ní business níbẹ̀ tó bá ti fẹ́yàn síbẹ̀ tó bá lọ bá wọn ṣe party níbẹ̀ ẹlòmíì náà ní wá sílẹ̀ yorùbá ẹlòmíì ní èmi nísìn mo dé north rí kí ni mo fi kí ni mo wá kiri ẹ kí ló sọnù tíyàn wá kiri mo riafa, ń jàre auna so yawa Christina Ademola so this is why we have to continue telling people pé èdè èdè tá à ń sọ yìí ó yàtọ̀ sí English tó ní ká máa sọ àwọn British ló ní ká máa sọ English English is irrelevant nínú nínú nǹkan tó bá lọ́wọ́ wa bọ̀wọ́ force English lé wa lórí so tó bá lọ sí school wàá fi English kọ́ ẹ mo rí máa kan tó ń fi maths kọ́ tó ń fi yorùbá kọ́ maths lórí ẹni tó máa wọ ọkọ̀ yẹn lọ́sẹ̀ ń wọlé lọ yẹn lórí òun ló ń wọlé lọ yẹn nísìn àbọ̀rọ̀ mi yẹn nísìn right so I'm a BTC good afternoon so kí ni mo ń tọ́ láti emphasize ni pé money is also boiling now between police and citizens eh because there's a sharing problem tó wà Nigeria daily daily problem ni problem wà ní UK problem wà ní America ó wà ní Canada ó wà ní Turkey ó wà ní Greece ó wà ní China ó wà ní Russia but problem tí wọ́n dá sáwà lọ́rùn it will take you know until we we dissolve that system because system tó wà system tó ń kó bá individual wa bó ṣe ń kó bẹ́ẹ̀ ni you might think we are here we are we are excited no. We are not. Because it is after that travel and our realize, any ah, suru, one plus one is two, two plus two is four, four plus four is eight, eight plus eight is sixteen. Why eight plus eight ní Nigeria shouldn't get twenty? Why tí mo lè wọ ilé ní mo de lè wọ UK? Ṣé rí pé make sense? Ṣé rí pé kò make sense? Àwọn kan níyẹn pé àwọn ti ní democracy tí wọ́n ti pẹ́. Ẹ bọ̀ kí ló dé tí wọ́n destroy ìtọ́ bá nígbà táwọn dé? kí ló dé tó destroy governance tí wọ́n bá because Yorùbá ní governance tiwa tá à ń ṣe a ní ìjọba tiwa a ní bá ṣe ń ṣèjọba tiwa the owner of the dead body also came asking for the body but nobody can talk ah wàhálà ti dé nìyẹn òkè òkú tí wọ́n náà rí ní mọ́níyà láàárọ̀ yìí àwọn tó lókù fi gbòkú wọn wá fi gbòkú fún wọn bọ́ọ̀dì <laughs> lọ fòkú ṣe nǹkan kan nàìjíríà ẹni ọlọ́mú kí yín so problem yẹn election ò lè solve it out because ẹ ti ń ṣe election náà láti 1999 kò múlu kò ní value system Ìwó road ló ti ṣẹlẹ̀ ok Ìwó road àwọn tó lókù fẹ́ wá gbòkú wọ́n dẹ̀ ti gbòkú lọ báyìí ẹ ṣódìgbà tá a bá ń wá sórí social media tá à ń complain ní gọ́ọ̀mẹ̀ntì ṣe máa lọ máa ṣe nǹkan kan it doesn't have to be like that ìdí tí government ò dẹ̀ ṣe dé àdúgbò tiẹ̀ because local government ò sí lọ́wọ́ is not autonomous ọ̀bẹ autonomy yeah autonomy nǹkan pè ní autonomy ni pé lọ́dọ̀ tiwa níbí báyìí mo kí bàbá wa ifá bisoye lọ́dọ̀ tiwa local government tá à ń pè ní London Borough wọ́n ní agbára tó pọ̀ gan wọ́n ní àwọn ló ń control budget wọn but ní ọ̀dọ̀ tí yín nísìn Ṣèyí Mákindé ló ń control local government chairman tówó bá ń bọ̀ láti Àbújá sórí owó tó máa ń pín federal allocation tó máa ń sọ yẹn federal allocation tówó yẹn bá ti ń bọ̀ báyìí gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ tó bá ti dé ní Ọ̀yọ́ state gbàgà àkáǹtì gọ́vnọ̀ ló ń lọ not literally gọ́vnọ̀ gangan but I mean gọ́vnọ̀ ló ló control ẹ̀ so that means pé gọ́vnọ̀ lè sọ fún eh, ẹ fún mi ní local government kan ní Ọ̀yọ́ state kọ̀ọ̀yọ́ là ń lò lọ́sàn yìí nísìn ẹ fún mi ní local government ẹni tó kú lọ́yọ́ yẹn kí ni local government ẹni yẹn now Government, gọ́vnà lè decide pé òun ò care allocation tó yẹ kó send e sí local government yẹn kò send ẹ̀ e apamọ́sọ́wọ́ nítorí pé gọ́vnà ti invest nígbà politics so but at the end of the day àwọn nǹkan tá à ń sọ yìí kéékèèké kéékèèké kéékèèké a máa yí ọ̀pọ̀lọpọ̀ ó lè take time because ah, ní radio system bí Oríyọmí Hamzat bí eh, kíni the other man yẹn tí wọ́n tí wọ́n ní a bit of disability yẹn Yínká Ayéfẹ́lẹ́ tẹ́mi náà bá ní radio system tó ń ṣiṣẹ́ ní Ọ̀yọ́ state àti destroy Nigeria láti three years but Nigeria only allow ká set up radio station ká máa so pé a fẹ́ break Nigeria ẹ rí i pé ọ̀rọ̀ difficult and that is why we have to be using this kind of medium láti máa pass message yẹn láti máa push message yẹn lójoojúmọ́ lójoojúmọ́ ìgbà mi ten minutes ìgbà mi three hours ìgbà mi two minutes kò mátà ìkànnú ẹlẹ́nìkan máa bá ìwọ tó wá ń sọ pé ẹ ká máa lọ dìbò pẹ̀lú APC àti PDP òun waste time rẹ kò lè work kò lè work system yẹn ò lè work so ọlọ́run wà pẹ̀lú wa ẹ pàdé mi lágo mẹ́fà lágbára Elédùmarè nígbà tá a tún máa mú ètò Naija Voices wá láti inú inú studio mo ọmọdé uh, Africa is a very beautiful place but Nigeria is not going to work I need good weather uh, Mr. Agboola mo I need good weather I need human sori brain tí ó wà lórí mi òun náà ló wà lórí tiẹ̀ ìyàtọ̀ kan ni pé wọ́n fún brain tọ̀dọ̀ tiẹ̀ wọ́n jẹ́ kó wà nurtured oúnjẹ tí máa jẹ oúnjẹ tí fẹ́ jẹ ó ti wà nínú báàgì mi jẹ́ fi wọ̀nyí pancake tí wọ́n ṣe kí ni pancake flour ló fi ṣe òun lélẹ̀ sọrí ìyàwó kódà ó sì ń gbóná ó sì warm pancake ló wà nú ẹ̀ pancake lélẹ̀ pancake kí ló fi ṣe pancake flour wọ́n po pẹ̀lú ẹyin àti mílìkì ó ti yẹ nísìn mo dẹ̀ tún ṣe kí ni omi tí máa mu ó yẹ nísìn òun lélẹ̀ mo ò ní tí ìbá ti kọlu ọmọ ẹlẹ́yin mo ní láti náwó kankan bọ̀ nàìjíríà ẹ máa máa náwó lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ owó tó máa ná láàárọ̀ ó yàtọ̀ sí tó máa ná lọ́sàn-án because the system ò ṣiṣẹ́ ṣé mi tí ìyàwó mi ti park oúnjẹ fún mi nísìn kí ni mo ti bá ní mo fẹ́ ya KFC ẹ mo kàn ń waste time ara mi ni because eléyìí homemade ni ó rùn dáadáa torí wọ́n ti bá ìyàwó mi ti bá mi pack ẹ̀ àbọ̀rọ̀ mi yẹ nísìn flower flower tó yẹ ká máa ká máa produce káwọn èèyàn máa Dangote nìkan ló wá ń ṣe flower òun nìkan ló ń ṣe sugar ẹ eh? so gbogbo nítorí wà níbí báyìí tí bá jẹ díẹ̀ nú ẹ̀ ó tún máa gbé mi délé padà because already mo ti jẹun kí tó kúrò nílé mo ti jẹ oúnjẹ díẹ̀ kí tó kúrò nílé eléyìí nísìn wọ́n bá mi pákẹ̀ so that eh, kíyàn kan máa ní òun fi fún Koiki Media lóúnjẹ jẹ lọ́nà mo ti nílé tí bá wá fẹ́ lọ pé mo fẹ́ lọ jẹ ní tìníta á jẹ pé fún flẹ́ńjọ ni ìyẹn là ń sọ fẹ́yìn tẹ́ wà ń lé báwo lọmọdé ṣe máa wà nínú ilé tó máa sunkún tẹ́ máa wá sọ pé kó ṣọ́tọ̀ ebi ń pa ẹ ọmọ tẹ́bi ń pa ẹni kó ṣọ́tọ̀ irú ṣọ́tọ̀ kú nìyẹn ẹ so ṣé ẹ ẹ five five ìran wákàtí márùn ṣóun ló mú oúnjẹ fún mi nínú báàgì nísìnyí ṣèbí the system tó ń ṣiṣẹ́ ló jẹ́ ká lè ra flower kò ń ṣọ̀fẹ́ la lọ mu ní stọ̀ ara ni but oríṣiríṣi grade ló wà o lè ra alábọ́dé o lè ra kékeré ìlú tó o bá ti sí oúnjẹ tó o bá ti sí oúnjẹ pé o lè máa ní nǹkan fi sẹ́nu sórí ẹnu ẹni tán ẹ ẹ ẹ rìn oúnjẹ gbọ́dọ̀ wọnú ẹ̀ tó oúnjẹ ò bá ti wọnú ẹ̀ o máa kú ni ó ní iye ó ní iye iye days tó lè survive tó o bá ti jẹun tó o dẹ̀ mọ́ mi so so má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn má jẹ́ kó kó sí ẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mò ń sọ kò sí tó kàn mí pọ̀ lórí ẹ̀sìn bó bá wọn ẹ̀ kó kírun bó wọn ẹ̀ bó kírun bó wọn ẹ̀ kó lọ mọ́ṣáláṣí bó wọn ẹ̀ kó má lọ mọ́ṣáláṣí bó wọn ẹ̀ kó má lọ sí church ìyẹn kọ́ là ń sọ à ń sọ̀rọ̀ lọ́pọlọ pé ìyà ń jẹ wá ìyà tó ń jẹ wá ṣé kò ṣé ọmọ àfa ìyà ò ọmọ àfa ni ṣé ìyà ò ọmọ àfa ìyà ń jẹ ọmọ àfa náà ìyà ń jọmọ babaláwo ìyà ń jọmọ kìrìsìtẹ́nì sókè la wá ń sọ bọ́tà bá ń wo nàìjíríà táàrin àwọn tó ń ṣe patí èèyàn á fẹ́ lè sọ pé nàìjíríà kò sí nǹkan kan tó rọrùn àná nísìnyí mo rí bí ìkómọ kan tí ògògó wà níbẹ̀ bí àwọn ló ń ṣe ìkómọ ní bí àwọn àdánù but wọ́n ṣàǹṣú ẹ̀ lórí youtube tẹ̀rí tó ń ṣe fàájì tó ń gbogbo wọn wà ń kára èèyàn á rò pé bí nàìjíríà ṣe rí nìyẹn o dáwọ́ àǹkárá kò gbàṣẹ mu, is lies is lies kò wá ṣe pé ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ but iṣẹ́ náà tó fẹ́ ṣe dà mo kí Mr Ọdẹkúnlé ẹni Yorùbá nation now now now mo kí mọ́mí wa Christina ọlọ́pàdé ẹ ṣe gan ni mọ́mí àbọ̀rùn yẹn nísìn sórí ehm, ntí bàbá ó lọ́wọ́ bàbá yẹn bàbá yẹn ní foresight because òun náà gbé ní UK wọ́n wo bó ṣe ń lọ wọ́n rí bá benefit system ká ẹni tó ní ká ràn lọ́wọ́ bọ̀ nísìn ẹni tó ní nísìn a lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat a lọ Foundation a lọ sọ́dọ̀ Kamesti iná ìjọ la fi máa ṣe gbogbo yẹn dà ìjọ la fi máa dáwọ́ fáwọn yẹn ìjọ la fi máa dá twenty pounds síbí thirty pounds síbí èmi náà lè máa ṣe yẹn kémi náà sọ pé mo ti ní foundation Koiki Media Foundation èmi náà kò there's nothing wrong kéèyàn ní foundation o but in terms of system system kọ́kọ́ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ dáadáa reason ti foundation ṣe pọ̀ ní nàìjíríà ni pé because the system is not working nigeria is going down every day system is not working eh? because wọ́n make system yẹn wọ́n gbàdúrà pé kó work ìyẹn làwa ṣe ń sọ pé ok fair enough park ni ẹni sìn àwọn ọmọ ló ti dé láti school wọ́n wà nínú park everybody wà ní park ẹ gbogbo èèyàn wà ní park èèyàn dọ̀nà movement wà lórí train so kákọ̀ turn camera yẹn díẹ̀ àbọ̀rọ̀ ọmọ yìí ní sí. àwa àwa àwa àwa ń pajá lọ́bọ pajá lọ́bọ nàìjíríà máa ṣiṣẹ́ lọ́dún wo ni nàìjíríà fi ṣiṣẹ́ nígbà wo ló fi ṣiṣẹ́ sódìgbà tí gbogbo wa bá darúgbó ni nàìjíríà máa ṣiṣẹ́ sódìgbà tí gbogbo wa darúgbó tadarúgbó téyìn wá tó tó tó lè jẹran mọ́ ṣé gbà láfi ní nàìjíríà máa ṣiṣẹ́ why are we telling lies ẹ àwọn church tó yẹ kó sọ̀rọ̀ wọ́ọ̀ sọ̀rọ̀ mọ́ṣáláṣí tó yẹ kó sọ̀rọ̀ wọ́ọ̀ sọ̀rọ̀ gbogbo wọn endorse the politician ẹ olúkálukú ló ní pátì tiẹ̀ tó ń endorse ẹni tó endorse Peter Obi wà ẹni tó endorse Tinubu wà ẹni tó endorse Atiku wà àwa ń parọ́ fáwọn èèyàn sórí gbogbo létò owó ìnísìn ẹ̀ ń jókòó báyìí ká lè máa wo ká lè máa wo view yẹn lọ bá backwards ni mo jókòó tẹ́lẹ̀ lọ́nìjà jókòó backwards. Eh? ṣé ó dìgbà tí gbogbo àwọn ilé tó ń wò yìí kò ń ṣe gbogbo èèyàn náà ló lè afford ẹ̀ ibi tó o bá ti lè afford ní London wọ́n ní máa lọ Manchester lọ bá àwọn alájà ìrànù ní Manchester àwọn èèyàn ń gbé ní Manchester lọ sí Birmingham lọ sí Hull ilé ship níbẹ̀ bọ̀ ní UK ilé ti di góòlù ẹ wọ àwọn ilé tí mo fi ń wọ̀nyí lánàá six hundred and fifty pounds per week fún one bedroom flat so ìyẹn làwọn èèyàn àwọn ọmọ nàìjíríà ṣe ń sá lọ sí outside London tó bá ti gbọ́ tọ́ ṣọ́rẹ́ tó bá kò ń ṣe gbogbo ara ń gbé London o because tẹ́nìkan bá sọ fẹ́ pé I dey United Kingdom a béèrè pápá abo ní United Kingdom because United Kingdom tóbi àbọ̀rọ̀ mo yẹ nísìn sórí gbogbo àwọn ilé tó wá ń wò yìí àwọn mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù lọ́kọ́ fún olórí burúkú sí bàbá ó náà ilé tó pọ̀ fáwọn mẹ̀kúnnù níbo ló kọ́ sí àdúgbò ló kọ́ sí ṣé Daura ló kọ́ sí ni eh? and some of those politicians lost I thought they are uh, mo get nǹkan tẹ́kọ̀ Mr. Theo Talas I, don't, I didn't get that bí a kẹ́ bá mi bí a typo error ni mo get ẹ̀ mo fẹ́ kà jáde tẹ́lẹ̀ eh? sórí nínú ilé yẹn náà wọ́n máa change glasses ẹ̀ wọ́n máa make sure pé glasses tó ń ṣiṣẹ́ àwọn ehm, double double glazing torí òtútù àwọn eléyìí náà ti pẹ́ èmi council náà lówó mọ́ o so gbogbo àwọn council houses ẹlòmíì àwọn kan lọ́kì wọ́n bá wọn ṣe kitchen wọ́n bá wọn ṣe toilet wọ́n ṣe gbogbo ẹ̀ mọ́ nísìn èrò ti pọ̀ jù náà ní ní ní UK you know àwọn èèyàn dẹ̀ ń dàgbà wọ́n kú ní bíbáyìí ibi báyìí ló ti máa réyàn tó jẹ́ ọmọ ninety something eighty something arúgbó pọ̀ bárúgbó bá dẹ̀ ṣe ń pọ̀ sí i okay uh, pre, pre, uh, pre, okay thank you so much TJ sori bárúgbó bá dẹ̀ ṣe ń pọ̀ sí i la mama need the care workers la mama need the health workers because i need wọn kò ta ló máa ma tọ́jú arúgbó ta ló fẹ́ tọ́jú arúgbó ìyẹn ni mo ṣe ń sọ fún ẹ̀yin èèyàn mi pé sórí gbogbo pé nàìjíríà ò ṣiṣẹ́ yẹn ó yẹ kó ti ṣiṣẹ́ but owó tí wọ́n rí nínú nàìjíríà ìta ló wà ẹ́ sí London ó wá ṣe investment ní òun náà gbọ́n ẹ́ òun náà wá ralé sí London eleven million dollars ilé tó tún wá rà ilé tó ti tó ti gbà tó ti confiscate I mean, it's, it's just, uh, it doesn't add up, you know. Gbogbo add up kò add up rara, So Nigeria yẹn get as it be. But uh, ẹ mọ̀ poverty àti pé won't kan I don't ṣe rí won't Yorùbá kan tó dá sí wọn I don't care attitude ni. Konshikpe wawa okay. pé won go down. ń jẹ wọ́n kódà ṣáṣe ní middle class Nigeria Nàìjíríà I be just poor and rich ṣé middle class ṣì she àwọn kan ló ń she bí ọ́fíìsì mi bẹ̀rẹ̀ ń play lawn tennis àbí table tennis dẹ̀ ni ẹ́ gbogbo bíbà ni mo gbà lánàá ẹ rántí lánàá so ẹ̀yin èèyàn mi ehm, kò ní súwa kò ní rẹwà àwa àwa èrò máa pọ̀ tó máa wọlé so ní láti wọ́n máa fẹ́ ní ìdí síìtì nísìn ok èrò rẹ̀ pọ̀ tó fẹ́ wọlé o kò sáwọn yẹn bá ti ń dé wọ́n máa fẹ́ jókòó wọ́n ní láti gbé báàgì mi kúrò backpack mi nìyẹn hmm, backpack tó ní Koiki máa ń gbé káàkiri ní London náà ni eh, at least ẹ máa rántí backpack yìí for for a very long time ah ó wúwo bí irin ni hmm, backpack mi nìyẹn. Eh, iṣẹ́ oríṣiríṣi dẹ̀ ló wà ọ̀tọ̀ lẹ́ńjìníà ọ̀tọ̀ ní cleaner ṣòro ẹni tó mu kinní tán nísìn ṣòro ibi tó gbé sí ẹ kò sí tó kàn ń ṣòro ibi tó gbé kọ́ọ̀pù yẹn sí even though pọ́n ní kán má sùn mọ́ bẹ̀ wo ibi tó gbé kọ́ọ̀pù yẹn sí human beings are very difficult so ìyẹn la ṣe ń find it difficult ká ṣàlàyé fún àwọn tó wà ń lé àwọn tó wà ń bẹ gan sẹ ọ wà difficult ṣòro ibi tó gbé ṣòro ibi tó gbé kọ́ọ̀pù yẹn sí ẹ kò ṣe pé kò sí bíìnà ṣòro ibi tó gbé sí ṣẹ́ni tó ní làákàyè nìyẹn kò ní làákàyè náà bìkọ́ tó bá ní làákàyè ni kò ní gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ mo kí lẹ́ẹ̀kan sí ìmọ́lẹ̀ yorùbá so ẹ̀yin èèyàn wa a blame ẹ̀yin ọmọ wa tẹ́ wà nílé àtàgbàlagbà ni àtàrúgbó ni ìyà tẹ̀ ń jẹ àwọn arúgbó tó pọ̀ wọ́n ní lákùúrẹ́ àwọn àgbàlagbà wọ́n ń fọ́kúta kó tó lè jẹun ah má ṣe o wọ́n máa fọ́kúta máa fọ́kúta ẹ wọ́n máa fọ́kúta padàpátá wọ́n wa rí one hundred wọ́n á rí one pound one á rí one thousand naira ẹ oríṣiríṣi náà ló wà nílùú yìí náà àmọ́ táwọn èèyàn tó ń ṣe ń bẹ yẹn so ẹ̀yin tèmi ẹ jẹ́ nǹkan mẹ́sẹ̀gì mọ́mí Christina àní full time job lèmi ń ṣe sẹ́ èmi sọ fáwọn èèyàn rẹ̀ èmi ti sọ àwọn tó ṣẹ̀ darapọ̀ ni kò yé ni ẹ mọ̀ àwọn tó ṣẹ̀ darapọ̀ ni kò understand nígbà tí mo níṣẹ́ iṣẹ́ tí mo gbé dání full time twenty years la fi sáàbù la fi sáàbù British ààrẹ tí lo twenty years láti fi ṣiṣẹ́ yorùbá nation so kí la wá ń pariwo fún ẹ a blame ẹ̀yin tẹ́ wà ń lé o cause nàìjíríà la máa blame kọ nàìjíríà ló kó bá gbogbo wa pátápátá nàìjíríà ló every one of us bó ṣe kó bá èmi ló kó bá wọ ó dà pé ó fẹ́ wọlé níbí báyìí ẹ jẹ́ ń dá padà sójú mi so nàìjíríà ló kó bá wa o mo ṣeré o ìdí tá a ṣe wà backward kò ju pé you're welcome òfin pàwọn èèyàn máa dé nísìnyí tó máa fẹ́ jókòó so mo ti jáde mọ́ra báyìí ẹ nàìjíríà ló kó bá wa o nàìjíríà ló ṣì ẹ nàìjíríà ló burúkú tó ti tó ti affect rẹ̀ tó ń ṣàwà hmm? ó ti kóbá ó ti kóbá rẹ̀ àmì ṣe wàhálà lásán hmm. nàìjíríà jàgàjàgà everything jàgàjàgà everybody wan ṣe skit everybody ṣe comedy. Hmm? everybody ṣe skit everybody ṣe comedy and everybody ṣe nísìnyí. tèmi ẹjẹ́ ń fi ń lẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ń lọ́ńbọ̀ ni.